عباد الله فإنه لا خير لبشرية ولا صلاح للإنسانية إلا بتقوى الله رب العالمين عباد الله إن حديثنا اليوم عن الجاهل الظالم ومرض قلبي قتال شره كبير وبلاؤه خطير ما تحكم في فرد إلا أشقاء وأضله ولا في ولا ولا في مجتمع إلا شتاه وأذلاه كمصد عن الحق وكم حضل من الخلق إنه مصدر كثير من البلاء سلاح فتاق والصيف بتار يضرب به الشيطان القلوب فتتمزق والمجتمعات فتتفرق يفسد المودة ويقطع الحبال المحبة بل يحلق الدين ويهدم الدنيا ذلكم عباد الله هو داه الحسد هو داه الحسد تمني زوال نعمة الله عن المحسود عباد الله الحسد داه الأمم ومرض الشعوب فالأسد أول ذنب قصي الله به فما الذي أوقه إبليس بمعصية الله إلا أسده لأبينا آدم عليه السلام قال يا إبليس ما منعك أن تسجد لما خلقت بيدي أستكبرت أم كنت من العالين قال أنا خير منه خلقتني من نار وخلقته من طين عباد الله وما الذي حمل قابيل على قتل أخيه هابيل إلا الحسد فقتله فحسبها من الخاسرين وما الذي حمل إخوة يوسف على ما فعلوا بيوسف إلا الحسد إذ قالوا لا يوسف وأخوه أحب إلى أبينا منا ونان عصبة إن أبانا لفي ضلال مبين عباد الله ومن الذي حمل كفار قريش على الاستكبار عن دعوة نبينا محمد صلى الله عليه وسلم وهم يعلمون أنه الصادق الأمين وقالوا لولا نزل هذا القرآن على رجل من القريتين عظيم أه- أه- أهم يقسمون رحمة ربك نحن قسمنا بينهم عيشتهم في الحياة الدنيا ورفعنا بعضهم فوق بعض درجات ليتخذ بعضهم بعضا سخريا ورحمة ربك خير مما يجمعون عباد الله وما الذي حمل اليهود على جهد نبوة النبي صلى الله عليه وسلم إلا الحسد ود كثير من أهل الكتاب لا يردونكم من بعد إيمانكم كفارا حسدا من أنفسكم عباد الله فانظروا كيف حمل الحسد صاحبه على الكفر والقتل وعلى المخر وتساقط لقضاء الله سبحانه وتعالى حقا إنه مصدر كل بلاه ومنبع كل كل سقاه هذا كفل عبا عليكم يا الله أولي أجيجة الله kuma bá nabuwa muhammad sallallahu alaihi wasallam nínú ṣe sí annabi sallallahu alaihi wasallam nígbàtí wọ́n bá àwọn sọ̀hábà sọ̀rọ̀ ìmọ̀ jẹ́ oyé wọn pé èyí tó lórí inú ọ̀rọ̀ ó náà ni ọ̀rọ̀ ọlọ́run ọba bọ́lọ́n bá ti sọ̀rọ̀ gbogbo sọ̀rọ̀ sọ̀rọ̀ ọ̀rọ̀ wọn wọlé mọ́ a ò kí ń gbé ọ̀rọ̀ ẹ̀dá lórí ọ̀rọ̀ ọlọ́run àrọ̀wà nábì ànábì ajé máa yé wọn ìlànà tí yẹn máa fi ń sin lọ́run tí yóò fi jèrè ìjọsìn náà ó ní kí yẹn sin lọ́run pẹ̀lú lọ́nà ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam èyí tó burú jù ntọ́mọ nìyẹn máa ń ṣe nínú àwọn ọ̀nà tí wọ́n fi ń sẹ́lọ́n òun náà ni àṣìn àdáadáalẹ̀ gbogbo àdáadáalẹ̀ pátá anábì ni àánú ni gbogbo tó bá jẹ́ àánú ó lè sèwọ̀n lọ́mọ́ná ọlọ́mọsí alọ́mọ́ná o jàmá mùsùlùmí kò sí oore tọ́lọ́wọ́n bá tó tún lè ṣe fọ́ọ̀mù èèyàn ju kó bẹ̀rù ọlọ́run ọba lọ bọ́lọ́n bá séèyàn ní olùbẹ̀rù ẹ̀ ọlọ́run bá ṣe dáadáa fún yàn nítorí délé yìí àlékún payọ ọlọ́run wọ́n ṣàtìfẹ́ ní kọ̀ọ̀kan wa kútùbọ̀ wa lénìí yóò máa dá lérí àrùn kan nínú àwọn àrùn ọkàn àrùn tó já sí wípé bó bá wọnú ọkàn akópa wọn bá àrùn burúkú ni àrùn tó já sí pé tó bá yẹ kí ẹnìkan làrùn yìí ṣe lọ́lọ́ ń fi àrùn yìí ṣe àdánwò fún yóò ṣẹniyàn dé lórí burúkú àrùn ó fún wa àrùn tó wá sọ́dọ̀ ọmọ náà àrùn tá ń sọ yìí tó bá yẹ pé àwùjọ lọ́lọ́run fi rú àrùn náà sí yóò sì pín àwùjọ náà yóò pín yẹlẹyẹlẹ mélòó mélòó afẹ́ kà nínú àwọn ọmọ èèyàn nínú àwọn ẹ̀dá ọlọ́run tá ti kọjá lọ títí dì sí tẹ́ pé àrùn yìí ti àkóbá fún wọn wọ́n rí òdodo wọn ò sì lè gbàbẹ̀ àwọn tá ń sọ yìí àìmọye ẹ̀dá ọlọ́run ló ti sọdọ lórí burúkú tó ti sọ wọ́n dẹni àrùn àwọn tá ń sọ yìí àrùn burúkú ni tí ọlọ́run ọba tí wọ́n fi ń fìyà jẹ ẹ̀dá àrùn tá ń sọ yìí. يبدو به شيطان القلوب شيطان tó bá ti àrùn tó bá ó ti fi àrùn yìí ó ti fi kan ọ̀pọ̀lọpọ̀ ọkàn ṣètẹ́lì ó sì ní fi kan ọkàn kan àfi kó jẹ́ pé kó ba ọkàn náà kó bàjẹ́ ṣètọ́n kò ní fi àrùn yìí kò ní fi fìyà jẹ àwọn ọjọ́ kan àti kó yí àwọn lọ́tọ̀ọ̀tọ̀ ọ̀pọ̀lọpọ̀ ilé ó ní àrùn yìí ó ló ti bàjẹ́ ọ̀pọ̀lọpọ̀ ilé tó yẹ pé ìfẹ́ ó kó bẹ́ẹ̀ tí àwọn èèyàn tí wọ́n ń sojú kòkòrò irú ilé báyìí tẹ́ àrùn yìí níjọ́ tó wọ bẹ́ẹ̀ ó sì sọ léhùn dílé táwọn èèyàn fẹ́ mọ́ ó sì bá lé náà jẹ́ ó sọ ló kọ́ ọbú àrùn táwọn sọ yìí kò bá débẹ́ ó kò mọ níbi tó ta dé yìí kódà a máa ń sọ yàn bí ẹni tó jẹ́ pé yóò ba ẹ̀sìn jẹ́mọ̀yàn lára láwọn burúkú yìí kọ́lọ́n wọn fi ṣàdéhùn fún wa kódà àrùn yìí ó lè ba odidi ayé yìí báyìí ṣe tó àrùn yìí nìkan ó lè bàá jẹ́ subhanallah àrùn yìí ó ju èjì lọ ó wá kéré nínú ọmọ anábìá ádámà tí ẹ̀ ní rí àrùn yìí lára ẹ̀. kílá ọ̀nà jẹ̀mọ́ òun náà ni dáhùn hasan. kéèta ima pẹ̀gàn ìlara àrùn burúkú ni àrùn yìí lè sọ̀rọ̀ lẹ́lẹ́rí burúkú kí ni wọ́n ń pè bẹ́ẹ̀ òun ni kọ́ orí dáadáa tọ́lọ̀ ọba tó ṣe fún ẹnìkan ọmọ ó ṣeéṣe kó jẹ́ pé dáadáa tayé táwọn máa ń dáadáa ó lè lówó ó lè ní ipò ó sì lè bímọ kọ́dà ọlọ́run lè ṣe lẹ́nu táwọn máa ń fẹ́ ó lè fẹ́ ọlọ́run lè fi sára nínú àwọn máa òun náà ni kéèyàn sọ̀rọ̀ kéèyàn sì máa fẹ́ gbọ́ ọ̀rẹ́ ń tọ̀hún lára àdẹ́rá ni gbogbo àwọn àdẹ́rá tó máa ń ṣe fún yẹn yìí kó máa wá wù ìwọ ìdẹ̀ra tó máa ń ṣe fẹ́ dá kan ẹ̀dọ̀ náà ọba kó wá wù ọ́ kí dẹ̀ra náà kó bàjẹ́ mẹ́tọ̀ ọ̀hún la kó tẹ̀ mọ́ ni mọ́ kó o máa ní kí wọn náà ti máa ní káyọ̀ kó lówó ni kó náà máa lówó kí wọn náà ti máa lówó àrùn burúkú ni jàmáà. àbí kó sí pé ìdẹ̀ra òun kó kú lọ́dọ̀ tiẹ̀ kó mọ̀ bọ̀ wá sọ́dọ̀ gbogbo ìdẹ̀ra tó máa ń fún yàn láyé ní dáadáa táwọn dáadáa lélẹ́yìn kó ọmọ wa tàn kí dáadáa ń kú ẹ̀dá náà kọ́dà bí òní bọ́ sọ́wọ́ tiẹ̀ náà kẹjọ rí bákan náà àbí kí ni kó kú lọ́dọ̀ rẹ̀ kó wá sọ́dọ̀ rẹ̀ inú gbogbo ẹni tọ́lọ́ bá ṣerú kan báyìí fún tí ẹ ti bàjẹ́ àmọ́ tá a lè rí mọ́ àrùn burúkú ni àyùn tó lè sàn ní káfíìrì ni ó lè gbéyàn kú olú Islam kí ló fà á nítorí pé ó ti lọ kọlu pé èyàn yọnu sí kádàrá ọlọ́run ọba ni ọlọ́run ọba ní ń pín oore nǹkan fún mi ọ̀tọ̀. ìtọ́ fún ọ̀tọ̀ tèmi ò lè bọ́ rẹ tí ẹ ò lè bọ́ sọ́wọ́ mi ó fún ọ ní àwọn nǹkan tí ò fẹ́ mi tí ń wèmi náà àyíká mẹ́ni kódà ó fẹ́ mi náà ní àwọn nǹkan tí ń wọ tí ò sí fún wọn náà bá a ṣe ń lára wa nù níjọ́ kan ìkànnà àwọn àfà àfà súnà ni. ó lọ bá brọ́dà kan èyí mọ̀wé dáadáa ó wá ní kó wá kọ́ òun léèbó kó wá kọ́ òun léèbó àfáà ní máa ń bá òun lọ́kàn jẹ́ títí máa ń bá òun jẹ́ bóun ò ṣe gbé èbó brọ́dà yìí wá ní kí n bá òun lọ́kàn jẹ́ ń tẹ̀sọ̀ yìí èmi máa ń wòye pé bẹ́ẹ̀ mi ṣe gbé èbó yìí kó wá jẹ́ pé bẹ́ẹ̀ ṣe rí báyìí lèmi rí kí n má gbé èbó ẹ gbọ́ ọmọ jọ̀mọ́ irú olówó ọba ṣe bẹ́ yìí ìlú òun pẹ́ tún lè rán ọdún pé kíríkẹ́ tún wù láyé ọlọ́run bá yín sí ilé àfà àtún náà ẹ̀ ń tàwọn èèyàn sọ náà èbó tó wọ́n wù yìí ní máa ń wù èmi pé pé èbó tí wọ́n á gbọ́ ìkọ́ láti gbé kó lára mi ní tó gbé fún yín òní kó sílé mi náà. kò sẹ́ni tọ́lọ́ ọba ò ṣe fún kò sí ẹni tọ́lọ́ ọba ò ṣe fún yóò máa dúpọ̀ pé ìwọ tó ní hasad tó ní àrùn àrùn kúkú ni jama àrùn tó jẹ́ pé kò sí ìjọ tọ́lọ̀ ò ṣe fún kò sí ìjọ tí etí onímọ̀ tí máa ń ba ìjọ jẹ́ àrùn yìí ní ń da ìdílé rú kódà ògo ìdílé bẹ́ẹ̀ tó bá jẹ́ olú nínú ìdílé yàn àrùn yìí ó lè fi sábà bí tó yẹ pé èyí ó sì gbé kó fún tó rẹ́ lò mí ọlọ́run ni alẹ́bìn alẹ́ àìnú hapù àwọn kan bẹ tó máa fi rò kan báyìí ìtú wọn ò sọ́tọ̀ ọ̀nì tó máa fi ojú wọn tó máa fi wo nǹkan yẹn tó bá ní báyìí ní kíkiri ní orí ó sì bẹ̀ alẹ́bìn alẹ́ àìnú hapù òdodo ni bẹ́ẹ̀ o àwọn nǹkan ń bẹ́ẹ̀ pé tí wọ́n bá rí dáadáa tó wọ́n ṣe fún yàn báyìí fúnà tọ́wọ́ wò pé ní ọlọ́run tó ṣe ní báyìí ó sì mẹ́rin dídẹ́ kó mọ́ kí kíni má jẹ tiẹ̀ mọ́ Ànábì sallallahu alaihi wasallam ó lé lè má jẹ tiẹ̀ mọ́ lóòótọ́ Ànábì tí wọ́n ń sọ fún abákan náà Ànábì ni ẹgbọ́n kádà ara tọ́lọ kọmọ kálukú tó bá yẹ pé nǹkan kan ń bẹ àwọn olójú burúkú yìí àwọn ní ìbámu yìí kádàrá náà padà kò yóò tó fẹ́ ànẹ́bí ò fẹ́ káà tẹ́kì ní ká bẹ̀rù àwọn tó máa ní ìsọ́mà ní àwọn kan ní báwo yìí ṣe burú tó ọlọ́run ọba ha ìdá hasada ọlọ́run sọ fún àníbí sallallahu alaihi wasallam lára àwọn nǹkan wá sọ ń bẹ́ẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọba láàárọ̀ láàárọ̀ àti gbogbo ìrọ̀lẹ́ kódà tó bá sùn wa min sharri hasidin hasada gbogbo àwọn tó jẹ́ oore ọba ṣe fún yẹn kí wọ́n máa fẹ́ iná kú ọlọ́run aburú wọn mo wá sọ kú wọ́n yóò ṣẹlẹ̀ sí mi ọlọ́run àrùn burúkú ó ni ẹ̀ṣẹ̀ pé èèyàn kó ń sẹ́lọ̀ lẹ́yé àkọ́kọ́ ẹ̀ṣẹ̀ tí táwọn ẹ̀dá gbogbo ṣẹlẹ̀ láàrin ẹ̀wọ̀n ọ̀dọ́ ọlọ́run bá hasadu ló bí pé àkọ́kọ́ ẹ̀ṣẹ̀ táwọn e- àwọn ẹ̀dá ń ṣe ọlọ́run pé àkọ́kọ́ ẹ̀ṣẹ̀ tọ́kọ́ ṣe ọlọ́run hasadu ni látọ̀dọ̀ látọ̀rọ̀ ìsinmi ìbánúkìlá àlè ọlọ́run bá ṣe dáadáa fún Adam ọlọ́run fún Adam nímà ọlọ́run ló fún ọlọ́run wá ṣe ìdánwò fún àmàláìkà pẹ̀lú Adam ọlọ́run fún rẹ̀ ló fún Adam nímà ẹnìkan kó fún oore tọ́lọ́run bá fún Adam nù. ọlọ́run fún àwọn màláìkà náà láwọn nǹkan tí ò fádámà àmọ́ níbi ìmọ̀ ọlọ́run fádámà jù wọ́n lọ kéèpá àwọn náà nímọ̀ àmádámà nímọ̀ jù wọ́n lọ ọlọ́run wọn gbà tó wá nímọ̀ jù mẹ́rin lọ yìí ẹ gbà fún ẹ fún ẹ fún ọ̀sẹ̀ gbogbo wọn pátápátá gbà pátápátá fọlọ́n wọ́n gbà fádámà ìlà ìbìlíìs ìbìlíìs nìkan ó ní ọgbà kí lọ́rọ̀ pọ́pà alhassadu ó ṣe jẹ́ ádámà ó ṣe jẹ́ ádámà lọ́sẹ̀ lóyìn fún nítorí nù ẹwọ́n tó padà ajá ti bọ̀tán ìbìlíìs nítorí sẹ́nu tó fi di káàfì níwájú ọlọ́run ọba láàrin àwọn màláìkà ó ní ìbìlíìs wà kò sí ẹ̀ṣẹ̀ kan tó tún sọ ìbínú sí káfìrí mọ́ ẹ̀ṣẹ̀ yìí nìkan náà ni àmọ́ kí ló dé ibilis abba wa stakbar ó kàn fọlọ́ ní ó ṣe wa stakbar ó sì ṣe ìgbéraga fọlọ́ wọn bá lójú pọ́wọ́ náà káfìrí àmọ́ kí ló fà á tó fi ṣègbéraga fọlọ́ wọn bá alhasadu fọ́nàgbà tó lọ́nà tó ń bí pé kí ló dé tí mo ní ọ fẹ́rí kanlẹ̀ fún tí mo dá pẹ̀lú ọwọ́ mi méjèèjì kí ló sọ ó ní ana khairu minhu mo dájú eléyìí lọ mo dájú ẹni yìí lọ ó ṣe jù lọ́ọ̀ ní ká tẹ́rí balẹ̀ fún ọ̀lọ́tẹ́ni mi náà ibi iná wọn ti dá mi wọ́n kọ̀ lọ́pítà omi tí ibi ẹ̀rọ ọ̀pọ̀lọ́ ti dáhùn ọlọ́run ní kó jáde kó nú àdìjẹ́nà yìí hasadu ló bẹ̀rẹ̀ rẹ̀ fún anabi wa Yusuf alayhi salatu wa salam kí ló sún àwọn ọmọ ẹ̀yà rẹ̀ débi tí ní tí wọ́n ṣe pẹ̀lú Yusuf kí ló sún wọn débẹ̀ wọ́n pẹ̀gẹ̀rẹ̀ ni ìlara ni ó ti já sí pé Yusufu náà lọ́wọ́ bàbá wa òun ni kẹ́rí ìlara yìí náà ni olóṣùn wọn débẹ̀ wọ́n padà wá di ẹni tó kábàámọ̀ lẹ́nu kan tó wọ́n ṣe bí e bá ṣe pé ọlọ́run ọba ó ní tó rẹ́ fi Yusuf láyé ẹ̀wọ̀n tí wọ́n ṣe fún Yusuf wọ́n mú wọ́n sọ sínú odò. sórí lára bẹ́ẹ̀ náà ni láàrin àwọn ọmọ nábì ádámà kábílà àti hábílà kí ló fà á tí kábílà tó fi fa hábílà alhasad ìlara ni ẹ̀gàn ó ti jóun anabi adam tó bá bímọ lóbi méjì ọkùnrin kan obìnrin kan tó bá tún bí mi ọkùnrin kan àti obìnrin kan wọ́n wà nítọ̀ obìnrin alákọ̀ọ́kọ́ yóò fẹ́ ọkùnrin tẹ́lẹ̀kejì obìnrin tẹ́lẹ̀kejì yóò fi ọkùnrin tẹ́lẹ̀kọ́kọ́ ìgbà tó dérí kọ́bílà ó ní kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ obìnrin tó bá wọn láyé lòun fẹ́ ó sì yẹ kó fẹ́ obìnrin ti kọ́bílà ọ̀dà ẹ méjèèjì ẹ mú jẹ ọlọ́run ọba ó wá gba ó gba zaka ti habila kò gba ti kabila pẹ̀tà ní òfin arábìnrin ẹ̀ ń tọ́lọ́ tó mú habila tó ní ó bá fẹ́ gan rẹ̀ fakọ̀tẹ́lẹ̀ ó sì pa kí ló sún débẹ̀ alhassabi ìlara náà ni àwọn Quraysh àwọn àgbà kèfèrí Quraysh kí ló dé tó wọ́n fi bàbá nẹ́bà Muhammad wallahi alhazim innama huwa hasad kéèta ìlara ó ti jóun òun ló sọ àwọn Quraysh lérí burúkú wallahi wọ́n gbà pé ànẹ́bì sọ̀dí kólé amin wọ́n gbà pé lóòdó ni olùfọkàntán sì ni ẹni tó ṣe fọkàntán ni tí oníjàmbá yàn. olóbi jẹ́ ti ànábi sallallahu alaihi wasallam ó hàn sí wọn ní olóró ànábi àmínú sí ni nígbà tí wọ́n wó Káàbà àwọn atọ́mọ wọ́n á fẹ́ gbé hajarul aswad sí ààyè rẹ̀ wọ́n ta lóògbé bẹ́ẹ̀ ó wá dìjà láàrin àwọn mọ̀lẹ́bí yìí àwa ni àwa ni ọ̀dà ìtàsẹ̀ ní tìyẹn tó wá ti wọlé nìsín àkọ́fẹ́ tó wá wọlé ẹjọ́ tó bá dá òun látẹ̀lé fàdákọ́lá muhammadu anábì wá wọlé kí ni wọ́n sọ rọ̀dínà bíl amin kí ni wọ́n sọ rọ̀dínà bíl amin a inú wá dùn tó yẹ pé muhammadu olùfọkàntẹ́yì lọ wọlé kètí ìdá náà di anábì wá pè wọn wọ́n sì jẹ́ pé rẹ̀ jẹ́ bí ẹ̀dá tó lọ́wọ́ bá dáa ń mi iláyé tí bá sọ fún ilé ẹ̀kọ́ tí mo wà yìí táwọn ọ̀tá máa ń bọ̀ wáyà yìí kí lè sọ ọ̀nà ààhùn ní agbọ̀gbọ̀ òní àná Rasulullahi ilaykum òjíṣẹ́ ni mí o ọ̀rọ̀ ọmọ tó ń sọ kò jẹ́ jẹ́wọ́ ní tó súnmọ́ débẹ̀ nìyẹn gbogbo àwọn abúlé àbí Abu Jahali wọ́n gbà pa nẹ́bí òfin parọ́ àmọ́ kí ló súnmọ́ débi wọn fi gbà pa nẹ́bí Muhammad sallallahu alhassad asad náà ni kéta bẹ́ẹ̀ náà ni àwọn Yahudi àtàwọn nàṣọ́rọ́ ń táwọn ọmọ òfin gbàfà níbi sallallahu alaihi wasallam tí òjò kan gbà nìyẹn asadu ni. nítorí pé ó ti wà nùwé wọn ló fi jẹ́ pé àwọn yahudi àtàwọn nàṣọ́rọ́ wọ́n máa ń sọ fáwọn gẹ̀tẹ̀ẹ̀rí Madina wọ́n ní ẹ má wọ́n rí ẹ tí òjíṣẹ́ gbẹ̀yìn ẹjọ́ dé òjíṣẹ́ gbẹ̀yìn ẹjọ́ dé àjọ gbogbo tìyá lè fún olùyìn. àwọn yahudi àti nasọ́rọ́ táwọn madina àwọn náà tó máa gèfè madina bẹ́ẹ̀ bàtà nàbí bẹ. wọ́n ní kóòlù lórí àwọn àyà kan níwá ọlọ́kọ́ torí bí ti jáde jẹ́wọ́n mùsùlùmí. níta fẹ́ fún àwọn olùgbò sọ ni pé bí hasad bó ṣe burú tó ẹ tó ti fẹ́ jáde. ọba ó ti kí kálukú èyí tó ó ti fún ọ kò sí ọkọ tí mo lè dá kò lè jẹ́ tèmi èyí tí ó jẹ́ tèmi ó ti fún mi kò sí ọkọ tó lè dá kò lè jẹ́ tiẹ̀ al-iman bil qadar ká nígbàgbọ́ pẹ̀lú kádàrá nínú oògùn tó ran alhassadu nìyẹn ẹjá gba kádàrá gbọ́ tá a bá ti gba kádàrá gbọ́ nípa ń pè ní alhassad kéta ẹ̀gàn ìlara yóò kó lára wa tá a bá wá yára wa ìmẹ́nu àlámà pé a nígbàgbọ́ pẹ̀lú kádàrà alhassad ìmọ̀ sọ yẹn délẹ́rí burúkú alhasad ìmọ̀ ń sọ̀rọ̀ ẹ̀dẹ́ tọ́lọ wọ́n bínú sí kọ́bílà òun ló sọ̀rọ̀ tọ́lọ bá bínú sí o Ànábì sallallahu alaihi wasallam ó lẹ́nì kan ò ní pààyàn nípa àbòsí lónìí tóbi dàrkìyàmà àyàfi tí kọ́bílà ó pín bẹ́ẹ̀ lájọwọ́ ti pa ọmọ ìyá rẹ̀ torípò ńlá kọ́ pẹ́ tó kọ́ pààyàn nípa àbòsí ẹwọ ti di asádù ẹwọ tó ti dé jama gbogbo àwọn tó ń pààyàn pa àbòsí ni wọn fìdáwọ́ náà wà gbogbo àwọn tí fìdáwọ́ náà pa ọjọ́ pa òní ẹ̀sẹ̀ wọn lọ́pọ̀ kan kọ́bílà ó pín bẹ́ẹ̀ anábìlówí bẹ́ẹ̀ ẹwọ àwọn tó ń pààyàn lónìí àwọn boko haram àwọn àìsíjà tí gbogbo ẹ̀ gbogbo àwọn tó ń bá kan ká máa ń pààyàn pàbò sí tó fi jà kìyàmà kọ́bílà ọ̀pẹ̀ ń bẹ̀ kí ló sọ́rọ̀ bá jẹ̀mọ́ hasadu ni kéèta ìlara ìmọ̀ ọ̀pẹ̀ gan ẹwọ́n tó tó sọ àwọn ọmọ anẹ́bíwá Yakub àwọn ọmọ ìyá Yusuf ẹwọ́n tó sọ wọ́n dá ó sì wọ́n tẹ́ tó pọ̀ mọ̀ ya wọn ó lè tù wọ́n náà débẹ̀ tó bá ní hasadu lọ́la ó lè tí ọ́ dé pípé kọ́ pa ó ti jẹ́ kó ní ọjọ́ gálẹ̀ ní eré ìjọlódé ó lè tí ọdún kọ́ pa o tó bá pa man qatala mu'minan muta'ammidan fajaza'uhu jahannam khalidina fiha akhalida fiha ọlọ́ni gbogbo ẹgbẹ́ abilẹ̀ pa mọ́mìnì tó fojúlẹ̀ tó máa pa tó pa bẹ́ẹ̀ ọlọ́ni owó bínú sí yóò sì wọ iná jahannama kò ní jáde bẹ́ẹ̀ ó lè sọ̀rọ̀ di káfìrí ó lè sọ̀rọ̀ ẹni tí ó mọ̀ sògùn káàkiri alhassan tágbà fọ́nà ọba ó ní sí mi kágbà fọ́lọ́wọ́ bá ó ní sí mi kádàrá ò ṣe kọ́ láìgbà kágbà fọ́lọ́wọ́ bá ní sí mi bọ́ọ̀ bá gbà fọ́lọ́wọ́ bá ọgbà táǹpẹ́ ní sẹ́t ọgbà láyé inú ọkàn rẹ ó sì lè ba ẹ̀sìn rẹ jẹ́ ó sì lè ba ayé rẹ jẹ́ ó lè bàlìkì àmọ̀ rẹ jẹ́ abiola ọba àlekè ọlá àlékún imán mọ́sàsíbẹ́ ní kọ̀ọ̀kan wa lọ wa sallallahu ala nabiyina muhammadin wa ala wa sahabi wa sallam الحمد لله والصلاة والسلام على رسول الله أدى طفل أبا عليكم كي الله أولي أجنجة الله وما بقى نبو محمد صلى الله عليه وسلم يبقى السلام فروا نبي خطبة على قطاع الحسد إما kẹgbọ́n الدنيا àrùn kan ní tó burú jáì ju gbogbo àrùn lọ àrùn tó lè sàn ọ̀dọ́ máa ná àrùn tó lè tìyàn débi pé yẹn débi pé yẹn dépò káfíìrì àrùn tó lè tìyàn débi pé yẹn débi pé yẹn pààyàn àrùn tó burú ni o ká jìnnà sí i anabi sallallahu alayhi wa sallam ó lálé pẹ̀gàn àfi bí nǹkan méjì ló tọ́ sí àti tó bá jọ alákọ̀ọ́kọ́ kárẹ̀ tọ́lọ́wọ́ bá fún ní owó ní wọ́n ń ná owó rẹ̀ sójú ọ̀nà tọ́lọ́wọ́ ọba lọ́sàn àti lóru Ànábì ní ẹjọ̀wú ẹ̀ ẹjọ̀wú ẹ̀ pínlẹ̀ bọ́lọ̀ ti ṣe fẹ́ nìyí kó ṣe fẹ́ fẹ́mi náà kémi náà máa ná orí tẹ́lẹ̀ yìí eré yìí ń da àmọ́ pé bọ́lọ̀ ti ṣe fún yìí kó pò fún kémi wá ní ebi tí kí máa jẹ́ kí ní èyí ò náà da èyí ò ní kọ́ èyí ò ní lẹ́tọ̀ọ́ ah, bọ́ ti ti lágbájá ẹni tó lówó báyìí títí na ṣùgbọ́n tó lọ́wọ́ ọba lọ́sàn àti lálẹ́ fèéfé mi náà bẹ́ẹ̀ má ba ti ẹ̀gẹ́ síkè mi náà máa ná bẹ́ẹ̀ alábìlẹ̀ lẹ́tọ̀ọ́ abẹ́ tó lọ́wọ́ ọba ṣe ìmọ̀ fún ìmọ̀ rẹ̀ yìí èsì ń lò tọ̀sẹ́ tòru ọlọ́run ìmọ̀ tó ṣe fún lágbájá ṣerú ẹ̀fẹ́ mi náà ṣe fọ́ọ̀mù mi náà bọ́lọ̀ ìmọ̀

kò nídìí egbò anabi sallallahu alaihi wasallam ó ní tó bá gbọ́ tí ọlọ́run ṣe dáadáa fọmọ ìyá rẹ̀ kan àbó ló fún ọrùn pa ẹ̀ àbó tí ẹ̀ dúró kò sọ fún ọ bọ̀bọ̀bílẹ̀ káni mọ́tò yìí bọ̀dọ̀ alágbájá lónìí káni léyìí àfọ alágbájá lónìí anabi sallallahu alaihi wasallam ó lákọ̀ọ́kọ́ tí ẹ̀ bá kọ́ gbọ́ báyìí ìmọ̀ ń dùn mọ́ yàtọ̀ kàtọ̀kàn níbẹ̀rẹ̀ yóò dùn mọ́ yẹ̀ pé à ah, masha Allah ọmọ ìyá mi náà ṣe dára fún báyìí àmọ́ tó bá ti kú ọmọ ẹ̀ ṣètọ́nù ìrìnlá ẹgẹ ìrìnlá ara wọn báyìí ní ẹgẹ tẹ́lẹ̀ ni ó ní máa kó sọ́kàn rẹ̀ ó ti àwọn sọ fún mi ọbẹ̀ rẹ̀ nu bọ́ọ̀sì máa la quwwata illa billah anẹ́bí tó wá fi lè rí gbólóhùn yìí ṣètánì kò ní jẹ̀gàba lórí ọkàn rẹ kọ́mọ fi bínú ẹ̀ mọ́ ní ti ń jẹ́ bínú yóò kò fún ọ ní wá kó mẹ́kọ̀ọ́ máa bínú rẹ̀ kò ní ṣẹlẹ̀ masha Allah la quwwata náà ni o jù Masha Allah, la quwwata illa billah. Tí ọlọ́gbàjá, ó ti tún kọ́lé kẹ̀yìn ló tún parí ẹ̀. Masha Allah, la quwwata illa billah. Nítọ́ sọnù, ẹ̀gàn oníwàtọ́kàn rẹ̀ insha Allah. Bó ti wá dá tó kéèyàn máa pẹ́ gan yàn, ó ní àǹfààní. Bó ti jẹ́ tó kéèyàn pẹ́ gan, ó ní ìyà. Kéèyàn máa pẹ́ gan náà, ó ní àǹfààní. Lọ́jọ́ kan nígbà Muhammad sallallahu alaihi wa sallam, ibi àdìsí Anas bin Malik, radiyallahu ta'ala anhu قل عن جبل النبي محمد صلى الله عليه وسلم فقال يتلع الحان عليكم رجل من هال الجنة النبي لا يقول لكم ولا نسيو على أعمال الجنة ẹni tí ó bá wọlé nìsín lára àwọn àlìjẹ́nà ni ọ̀tọ́láha rajulun min halil ansar ẹnìkan wá wọlé lára àwọn ansar tàmọ́ fọ́fà lè yẹ́tẹ̀wò irúgbọ́n rẹ̀ ó mọ́ dáadáa bàtà rẹ̀ náà ó mú lọ́wọ́lọ́wọ́ tó yóò dé tọ̀hún fàtàbí ahun abdullahi bin amur abdullahi ọmọ amur gbàtọ́kùnrin wá kọ́ dà níbi tán ẹ wá tẹ̀lé lọlé ó dó pẹ̀lú ẹ̀ ó lọ àwọn àsìkò pẹ̀lú ẹ̀ bí ọjọ́ mẹ́ta ó lò pẹ̀lú ẹ̀ fẹlẹ́mu ọ̀hún kẹsìrọ̀ sọ́ọ́mí wọ́lá sọ̀lá kò wá rí pé irú nǹkan ọkùnrin wọ́n ń kí bójú di àìlà lọ orí pé ní ó kún lọ́bílà kan orí pé wọ́n gbà rẹ̀ tẹ́lẹ̀ sàn án pé ó dúdú àìlà lọ kí ló wá dé ó fi jẹ́ àdúgbò aṣọ fún ipa rẹ̀ ó wá ní faqala lahu inni sami'tu Rasulullah sallallahu alaihi wasallam ní tó oníjọba àwọ́dà nẹ́bì yẹkún yẹtùlù aláìkùnmùlẹ̀ hẹ́ rọ́jùlùn min halil janna ó lẹ́ni ẹnìkan wọlé ní sí ọ́ inú ọmọ àlìjánà ààrẹ tíyàn ìwọ̀lọ̀ wọlé mo wá tẹ̀lé ọdẹ lónìí sí èmi wàá rí kẹtọ̀ ń ṣe tẹ́mi ò ṣe èmi wàá rí pé kọ́ ń ṣe rèé tẹ́mi ò ṣe rú nígbà tó ń ṣe jọ̀rọ̀ lókù èèyàn náà bí làwọn olùtọ́bẹ̀ náà bẹ́ẹ̀ lọ́yàn díẹ̀ lọ́yàn ti sùn ìjòbíjì bá ń lọ ìrún náà bá kí lọ sọ́lọ́wọ́ ni ti bá lè ṣe náà bílà kí lọ wọ́n ń ṣe tó fi jẹ́ bẹ́ẹ̀ kí èsì tó ọkùn ṣe à ó lọ tọ́ ó lòun òun òsùnmọ́ tó ń ṣe ti pé òun ò ní pé dáadáa kan ṣẹlẹ̀ tí mùsùlùmí láyé abẹ́nìkan ọmọ àyà wọn kí wọn mọ kẹ̀gán rẹ̀ lé olóhùn yẹn gbà láàyè nù ọkàn òun láéláé kọ́lọ̀ ń sọ̀rọ̀ etí ẹnìkan òun wá ń pẹ́gàn rẹ̀ òun wá ń nílara pẹ̀lú ẹ̀ òun wá ń bínú ẹ̀ olóhùn yẹn gbà láàyè nù ọkàn òun nǹkan tó ń tẹ̀ mọ́ nínú sèṣì òun. a olùbọ̀yà ti ń bẹ pẹ̀lú rẹ̀ nu sórí yìí ti kàn ọ́ tó ti di ọmọ àlìjẹ́nà ẹlòmí ò wọ àlìjẹ́nà kìí ṣe pààrẹ̀ ló pọ̀ bẹ́ẹ̀ ẹlòmí ó sì wọ náà kìí ṣe àìkírun ẹ̀ ló tó bẹ́ẹ̀ ẹlòmí kírun tó ti bẹ́ẹ̀ ń kọ́ alhassadu hassadu yìí ó lè sọ́dọ̀ ọmọ àlìjánà a ó lè sọ di ọmọ àná nítorí lẹ́yìn ẹwọ́n tó sọ ọkùnrin ìdọ̀mọ àlìjánà ó lòun ò rí tóun ń ṣe ju pé ọlọ́run ò ní ṣe oore fún ẹnìkan kóun wá máa bínú oore tọ́nà bá ṣe fún ni ó kì í ṣe bẹ́ẹ̀ nítorí lẹ́yìn gbogbo tọ́nà bá lè tó wá ti ṣe àdánwò fún wàláìlà àríyìn

tí ò ṣe fáwọn náà ẹwọn àwọn olówó wa wá ṣe rí òní tẹ́lẹ̀ bá rí olówó tí wọ́n bínú ẹ̀ ó ti wá lé onínú jíìpù yìí bẹ́ẹ̀ sì ọlọ́run ṣe nǹkan fáwọn náà tí ò ṣe fáwọn. àwọn àwọn ìkẹ́sìn oorun kẹ́sìn oorun kó sì dùn ṣe fún yàn wọ̀láì láàrin ó fún tálíkà bẹ́ẹ̀ bá ní owó kò ní gbádùn ẹ̀sìn ọkàn yín mú ni wàláì ọ̀ ní gbádùn ẹ̀sìn ó sàṣẹ́ fún mi náà ọ̀ ní gbádùn ẹ̀sìn

ó ti dára gbogbo mẹ́wàá ó ti dára tó fi màálù ṣe tààrà ó ti dára gbọ́kànlá ó ti dára tàgbò ó ti dára méjìlá ó ti dára ti àkùkọ ó ti dára gbogbo ó ti gba tẹ́yìn òun sì ń bẹ́mí tí ní ti kò orí kankan gbà ní ti kí kò ni ọ̀ràn yẹn àwọn bá ṣe nù tí ò ṣe fáwọn àwọn olè mìíràn ọmọ pọ̀ wọ́n pọ̀ wọ́n pọ̀ wọ́n pọ̀ nítorí lẹ́yìn ẹjẹ́ a máa yọnu tí kádà ara ọlọ́run ọba bí tọ́wọ́n bá ti ní kọ́ bára rẹ dúpọ́dọ̀ ọlọ́run ọba kọlẹ̀ bá rí mi gbà má bínú ẹnì kejì ọlọ́run ló ṣe fún kèé ṣe mímọ̀ ṣe tiẹ̀ ọlọ́run ló tó fún bẹ́ẹ̀ wasallallahu ala nabiyina muhammadin wa ala alihi wa sahabi wa sallim subhanaka la humma wa bihamdik ashara la ilaha